That's expensive.

olú ìṣẹ̀ṣe tọ́ wọ́n á ti mú tíré owó wọlé ọdún ọpẹ́ òun ló kù o ọdún ìwúre ní ìgbà kùtùkùtù òwúrọ̀ là ń ṣe gbogbo èrè. olódùmarè àti gbogbo ẹ̀sìn dálẹ̀ tá a gbé lọ́wọ́ á gbè wá o. mo ti gbọ́ ohun gbogbo àwọn àgbààgbà tí àwọn àràbá fi ọ̀rọ̀ sí lẹ́nu pẹ̀lú anífà ọlọ́jà kù àràbá gbogbo àgbáyé. àjọ ẹ ṣe o àjọṣepọ̀ wa pẹ́pẹ́pẹ́ o àárín èmi àti ẹ láti gba kùtùkùtù òwúrọ̀ kò dàrú rí kò dẹ̀ ní dàrú gbogbo àrùn mọ́lẹ̀ òjò gbogbo àrùn mọ́lẹ̀ òjò kò sí kò ò bá ẹlẹ́rìí ìpín ṣe o ẹlẹ́rìí ìpín pé nǹkan rere kan gbogbo wa o. sí òrìṣà náà ó máa ní báwo ni ti ẹlẹ́rìí kò ṣe jẹ́ o ṣe é ṣe bẹ́ẹ̀ náà ni àwọn òrìṣà kọ̀ọ̀kan tí ò jẹ́ pé kò ṣe é má ní gbogbo òrìṣà omi àti òrìṣà ajé ṣe má ní ní gbogbo wọn o ṣùgbọ́n tí ẹlẹ́rìí ìpín yàtọ̀ púpọ̀ púpọ̀ òun gbọ́ngàn ni atọ́nà ká tún orin ẹni tí ò sùn ṣe gbogbo orí tí ò sùn wọn agbára ọlọ́run olódùmarè àti ẹ̀sìn dálẹ̀ tí a gbé lọ́wọ́ orí wa ò ní burú o. orí gbogbo wa ló máa dára púpọ̀ púpọ̀ o. inú mi dùn láti rí yín nínú ọdún yìí láì má gbà yín ní àkókò gbogbo àwọn tó wá ń ṣe ọdún Ifá fẹ́ sáfẹ́rẹ́ díẹ̀ lọ́rọ̀ èkó àti ọlọ́kọ̀ òjọ̀kan orí ìtẹ́ tí mo jókòó lé ojoojúmọ́ ni àkìtàn ń gbọ́rẹ́ ìtẹ́ àkìtàn ni wọ́n á fi gbogbo àwa láṣepọ̀ àtèmi tí mo wà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àròlé òdua wípé kẹ́ ẹ dákun dábọ̀ kẹ́ fi èdè nú o. èdè àìyedè kò ní wọ àárín wa o. òrìṣà tó bí ọmọ tó pọ́n náà ló gbé e tó gọ̀ ọ́. kò sí ní ká má rí òkèrè lé láàrin wa. gbogbo tó ṣẹlẹ̀ ẹ dákúndàbọ̀ ẹ fà sórí omi la kọ́kọ́ máa tẹ̀ ká tó tẹ ọrìn o ọ̀pọ̀lọpọ̀ ní a ṣé ọ̀ni òrìṣà ògbé ìṣẹ̀ṣe lọ́wọ́ mọ́ni ọ̀ni òrìṣà nílé yìí. i lẹ́yìn ọ̀hún. wọ́n máa ń ta ẹ̀rẹ̀ èmi ló ta sí lára jù wọ́n mú gbà para. ìkọ́kíkọ ló bá ta bá gbogbo àwa wo ọ̀rọ̀ yìí. àárín èmi àti ìdòwú dàrú. omi la kọ́kọ́ tẹ̀ láti tẹ̀yàn rẹ̀. gbogbo àyè sọ lọ́tún lọ́sì ó níbi tí oníkálukú ti máa ń mú ọ̀rọ̀ ẹ̀ ẹlòmíì àmú látàárín ẹlòmíì àmú níbẹ̀rẹ̀ kò ní parí ẹ̀ ẹlòmíì òpin ló ti lọ fún wọ́n tèmi yé mi ọdún làwọn ṣe léyìí pé a ti wá pàrọwà síra wa ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì ni kí a pẹ̀tù síra wa nínú gẹ́gẹ́ bí àrólé Oòduà mo ń gba ìtùsí gbogbo yín nínú kí ẹ àforíjì ẹ wọlé. bí a ṣe ń ní òkèèrè lè ní láàrin wa ṣùgbọ́n bí mo ṣe sọ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọdún tá a wá ṣe yìí ọdún tá a bẹ̀rẹ̀ bá a ṣe bẹ̀rẹ̀ sí kó àpòlà ló máa jẹ́ fún wa o. gbogbo ọmọdé bí iṣẹ́ tẹ́ ẹ gbé lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe gùn àgbòlà lẹ́ máa máa gùn o. ìrìn àjò tẹ́ fẹ́ rìn ṣe gbẹ́sẹ̀ sí tẹ́ ẹ ṣe gùn ìrìn àjò náà àgùlà lẹ́ máa kú o ọ̀nà yẹn máa là o ẹ̀ ní ṣíṣe ẹ̀ ní ṣìṣẹ́ ẹ̀ ní ṣìwé ẹ̀ ní àlọ́yè àṣeyè àṣegèrè. ìgbàlà gbogbo tó máa wọlé tọ̀ wá ní ọdún ìlú ọdún yìí tẹ́ dáwọ́ lé ní ọdún yìí àṣeyọrí ló máa pọ̀ sí o àgbòyà ló máa pọ̀ sí o. àpèmọ́ra òun là ń pè é tèmi dire. Agola tí mò ń pè fúnra mi èmi gẹ́gẹ́ bí Ọ̀ọ̀ni Adéyẹyè ẹni ìtàn Ọ̀tájà ẹlẹ́ẹ̀kejì. bí mo ṣe pè é fúnra mi ni mò ń pè fún ẹ̀yin náà àtìmọ́ra òun là ń pèsè nídìí rèé ọ̀gẹ̀dẹ̀ ilé àkùrà ọ̀gẹ̀dẹ̀ ilé àkùrà àbẹ̀yẹ̀ ìrẹ́pọ̀ pẹ̀lẹ́ o igi ara ló kù. àpèmọ́ra la ń pèsè bíbíre iṣẹ́ mi nínú ọdún yìí ó di ọ̀gẹ̀dẹ̀ ilé àkùrà ọkọ tí mo fẹ́ aya tí mo fẹ́ gbogbo ìtọ́jáwọlé lọ́dún yìí àlókì kí ọ̀gẹ̀gẹ̀.

ń lọ three bí mo ṣe ń lọ sí wá bí mo ṣe ń lọ sẹ́yìn gbogbo ìrìn àjò mi àló fi ọ̀gẹ̀dẹ̀. Ìgbéra ọ̀gbọ̀n. dárúkọ ara yín. Thank you. àlejò wáyé la wà yìí ẹ máa fẹ́ràn dàpọ̀ ọ̀la tí ń kun iye ọ̀la ọ̀la tí kò lè ta dàpọ̀ àní dábọ̀ tọ̀wọ̀ lọ́wọ́ àní dábọ̀ tọ̀wọ̀ lọ́wọ́ àní dábọ̀ tẹ̀sẹ̀ ní iye ọ̀la náà á tún wá sórí ìlú ìpàdánwọ́lé wa á lọ rí àjẹ́ gbogbo.